bí ọjọ́ bá yọ ọjọ́ akárí ayé àlàkanlẹ̀ náà ní ti oṣù mari àṣẹyọ ọlọ́jọ́ tòní akíyín gbogbo bíi tẹ̀ tí ń wò wá gbogbo bíi tẹ̀ tí ń gbádùn wa àkú dédé àsìkò yìí àkú ọdún ẹ̀mẹ́wò mọ̀ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nílé ayé ìyá ọmọ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún dídúníyàn kọ́lọ́wọ́n ṣàánú náà ni kérésìmesì kérésìmesì ó ti wọlé náà nù ọdún tuntun ọdún tuntun ẹ̀ àti ń súnmọ́ náà nù àdúgbò lọ́wọ́ ọba adániwáyé ọba tó jẹ́ kárí ọjọ́ tòní ẹlẹ́nà láfi kí yín ká ọ̀bọ̀ sórí ètò yín níyọ̀ tọ̀mì níyọ̀ tọ̀mì lórí onif tv náà lélẹ́yìí tẹ́yìn ń gbádùn wa lórí youtube tẹ́ ń gbádùn wa lórí facebook orí youtube ẹ lọ sí onif tv orí facebook ẹ wá onif tv ń bẹ̀ kẹ́ láìkí péjì wa ó dá gbogbo nǹkan tẹ fẹ́ gbọ́ gbogbo nǹkan tẹ fẹ́ gbádùn ojú kan náà lọ́wọ́ lórí ètò yín níyọ̀ tọ̀mì níyàtọ̀ mi pẹ̀lú ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín adéyẹmí ọlábọ̀dé yẹmí dynamic mr speaker mo kí yín o ẹ̀ka àbò sírí ètò náà ìpele mẹ́ta ló wà lórí ètò níyàtọ̀ mi ìpele àkọ́kọ́ la pè ní kí ló ń ṣẹlẹ̀ ìpele kejì ní ààbọ̀ ọ̀rọ̀ ìpele kẹta tó ń kásẹ̀ ètò nílẹ̀ ní láwùjọ wa gbogbo àwọn ìpele mẹ́tẹ̀ẹ̀ta yìí náà láàmú túkà sáré táàmù ṣí aṣọ lójú eégún wọn kẹyìn ló lè mọ gbọ́ tuntun kẹlẹ̀ mọ́ mọ nǹkan tó ń lọ káàkiri kájọ gbádùn ara wa ní orí ètò ìpele kí ló ń ṣẹlẹ̀ náà la wà yìí ká mọ kíra wa ká mọ kíra wa pé a kú dédé àsìkò yìí nípele kí ló ń ṣẹlẹ̀ àwọn kan wà tó jẹ́ pé bí wọn bá kí yín pé merry christmas tàbí happy new year kí wọ́n tó kú òní city tán wà ó tún di parí ọdún nù ó di bẹ̀rẹ̀ ọdún tuntun náà nù torí ẹni tó bá yẹ kó kí yín ní on the twenty three on the twenty one twenty two twenty three twenty four tí ọba kí yín pé happy new year àbí merry christmas kó tó lọ sí abúlé wọn ẹ ti bá àwọn abúlé kan wà kì í sí nẹ́tíwọ̀kì ń bẹ̀ àwọn tó bá ti yẹ kó kí yín pé merry <laughs> christmas tí wọn bá ti kí yín báyìí tábà ti lè di abúlé kan lọ ṣe christmas làbúlé à ẹ̀sẹ́ni tí ó kí yín o torí àwọn abúlé kan wà wọn ò mọ̀ pọ́n gini àwọn igi àgbálùmọ̀ igi òróǹbó <laughs> igi igi àgbọn oríṣiríṣi láti lè lọ mẹ́kì kọ́ọ̀lù pé yẹn wá pè èèyàn wà máa gbé fóònù sókè gbogbo abúlé ẹ dákun ah ibo ibo nẹ́tíwọ̀kì wà ṣé nẹ́tíwọ̀kì ń bẹ láìsàlẹ̀ àbá ń bẹ̀ wọn nǹkan <laughs> lọ́run ṣàánú torí rẹ̀ ẹni tí ọba ti kì í pé merry christmas kódà kó mọ kí ni pé happy new year sílẹ̀ báyìí kó tó di pé lọ sí village wọn tó báyìí lọ ah, ó di parí ó di twenty twenty three nùkẹ́ tó kíra yín o kọ́lọ̀ wọn ṣàánú ẹlòmíì gan kọ́lọ̀ wọn ṣàánú ẹ̀ ti ṣe transfer owó ọdún sí i torí nẹ́tíwọ̀kì tí o sì lórí fóònù rẹ̀ village kò ní mọ̀ pé ó ti dénú àkáǹtì <laughs> ìyọ́wà ti padà sí city padà ọmọ ẹ̀ṣẹ̀ rí aláàtì rà ọ̀ṣẹ̀ṣẹ̀ ní iṣẹ́ oníṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí <laughs> nígbà tó jẹ́ pé kò sí kò sí nẹ́tíwọ̀kì lábúlé yín kọ́lọ́hún ọṣẹ́ àánú irú àsìkò tá a ti ẹ̀wà yìí àwọn ọlọ́mọ gẹja mọ̀ ń ṣọ́ra mọ̀ ń ṣọ́ra gbogbo yẹn kọ́ lọ́mọ béèrè nǹkan ọdún lọ́wọ́ wọn bọ́dátúndé ẹ máa ti fún mi ní nǹkan ọdún mi nígbà fún yín o ọdún tó kọjá ẹ fún mi ní nǹkan ọdún à ah, bọ́dá bọ́dá ìdòwú ẹ wò mí nígbà fún yín ẹ mọ̀ pé ètò sọ ẹ promise mi ní two years ago it's coming it's coming it's coming náà ni ẹ̀sẹ̀ ẹ̀dẹ̀ fún mi lówó ọdún à ah, àǹtí mi my sister jọ rọra máa béèrè nǹkan ọdún eh, tọ́ ọ bá wà nǹkan ọdún níwàkúwà eh, ọ wà nǹkan oṣù níwàkúwà ó ṣọ́ra rẹ o torí nígbà gẹ́gẹ́ tọ́ba ìlàgbọ́jà nǹkan ọdún mi ń kọ́ tàmídù ah, nǹkan ọdún mi dànà ẹ ọdún mi should i send my answer? kára àsákọ àwòdì ni <laughs> èmi gan tó jẹ pé epo òkè bí epo ẹyẹ òkè ẹyẹ nù àká tálẹ́ǹtì mi ọmọ yìí ò sì fọ́n bí ọmọ èèyàn nígbà téèyàn bá ní owó tó dàbí frequency radio station ninety one naira seven kobo. bí frequency rave nǹkan lọ́n ṣàánú nínú àkáǹtì kẹ́nìkan máa sọ pé ah ṣùlá ìsẹ̀mẹ̀ àzá ara àsákò àwòdì ni àbí àbúrò mọ́ díẹ̀ nǹkan lọ́n ṣàánú torí bẹ́ẹ̀ yọ́ lọ́mọge wa ṣọ́ra fún bọ́ọ̀ṣẹ̀ mọ́ béèrè nǹkan ọdún mọ̀ béèrè nǹkan ọdún ní béèrèkú béèrè torí ẹni bá wà nǹkan ọdún ní wàkúwà ẹ yọmọ wà nǹkan oṣù ń wàkúwà tábà bí lóṣù díẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ̀bọ̀ yìí tó jẹ́ pé wọ́n dẹrùn wọ́n bá ti wá nǹkan ọdún níwàkúwà báyìí táwa fi máa rí oṣù mẹ́ta mẹ́rin náà lọ́wọ́ àmọ́ sọ pé ah, akínmọdémọdé ń pín kọ́ lẹ́ ò píkì kọ́ mi tí ìwà ìpín mo wá sí ilé báyìí mo wá sínú yàrá ẹ̀ mo wá bá ẹnu yàrá kí wọn kí ló ń ṣẹlẹ̀ kí ló tó ń pè mí kí ló tún kí ló ń disturb mi fún mi ṣe ní disturb ẹ mi rí nǹkan oṣù mi mọ́ ọ wà <laughs> àwárí lọ́ọ́ wà torí ẹ̀ àjẹjẹ́ á sọ fúnra wálẹ̀ báyìí ṣọ́ra fún ọ̀nà tó fi mọ wá nǹkan ọdún wàkúwà torí nǹkan oṣù kan lè rí nírọ̀rùn náà ni ọlọ́run ní gbadada wa jẹ́ eléyìí náà la fi kí wa pé kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ àsìkò ọdún la wà yìí a gbọ́dọ̀ fi mọ kíra wa náà ni ẹ dákun torí ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ló ti wà ń gbòòrò báyìí ẹ̀yin náà mọ̀ pé tó bá fi máa di december twenty three december twenty four fàdákérésì yọ padà sí róòmù àìṣe tí ó ti tán náà nu èyàn tó wá mọ ronú iṣẹ́ mi tí ó wá ṣe èmi ti wá discover àwọn iṣẹ́ mi tá a lè ṣe ìwọ tó bá fẹ́ tí ó mọ bọ́ padì yẹ bó pẹ́ adìyẹ lọ fẹ́ pa ni ewúrẹ́ ni tòlótòló ni bójéku lọ fẹ́ pa ni bójá sí bójọ́ kẹrẹ́ tó bọ̀ bẹ́ẹ̀ pa kódà ẹni bá fẹ́ pejò gan mọ̀ láwọn tó lè bá yé pa dáadáa torí iṣẹ́ ni iṣẹ́ ń tẹ̀ kọ́lọ̀ wọn ṣàánú irú àsìkò tá a ti ẹ̀wà yìí tó jẹ́ pé bẹ́yìn ọba ara adìyẹ tó lákàkì dáadáa báyìí ọmọ ní ten thousand naira twelve thousand naira mo ti ẹ̀ gbọ́ pé kàn jẹ́ fifty thousand naira láti pé mo fẹ́ lòdì di ewúrẹ́ èlò olúwa rẹ̀ ọ̀ kọ́lọ́wọ́n ṣàánú ayé wa kò ní bàjẹ́ ẹ ọlọ́run mọ̀ bọ́ àṣírí wa ẹ mọ̀jà ronú ẹ mọ̀jà sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ ohun tí agbára wa bá ká nàìjíríà ṣe bá gbọ́rọ̀ bá ká òkú èkó bójú òkú ìbàdàn bó jẹjà ẹja aláràn ni kò tọrọ ọbẹ bó jẹ pa torí olówó ní jẹ aláràn torí ọlọ́run o pa ńlá tán ti yan dáadáa tó gbẹ kí nǹkan sàti toró sọ́bì ata náà ni bá gbọ́rọ̀ ò tápọ̀rọ̀ tún wá sí láti raṣọ fún àwọn ọmọ rẹ gbàkámú mọ́ dúpẹ́ àlàáfíà bọ́jẹ́ àǹkárá mọ́rọ́mọ́ rẹ̀ ń yídì lágbára rẹ̀ ká rà fáwọn ọmọ ọlọ́mọ ọlọ́mọ bo àṣírí ọ̀dẹ́mì sí ẹ̀mí lójú bí ó kó èèyàn kan nu ẹ ṣeun ṣeun tẹ́ ẹ bá wa gbọ́ nípele tá pè ní kí ló ń ṣẹlẹ̀ ẹ̀yin náà mọ̀ pé ó panilẹ́rìn ṣùgbọ́n à ń rí ọgbọ́n à ń fa kòmó òkun yọ nípele kí ló ń ṣẹlẹ̀ ẹ mọ bá wa dà sí gbòòrò ayé ẹ bá wa mọ ṣí ẹ rẹ lógúnlógún ẹ mọ ṣí ẹ rẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n lórí youtube ẹ dà síbẹ̀ onif tv la wà lórí facebook onif tv là ń lò ẹ wọ́ wa láwárí ẹ mọ gbádùn ẹ mọ jayé sí wa lọ́rùn ńgbà tí mo bá padà dé a mọ lọ sí pele tó kàn tá a pè ní àbọ̀ọ̀rọ̀ àbọ̀ọ̀rọ̀ la sọ fún ọmọlúàbí tọ́ba dénú rẹ̀ ní di odidi orúkọ tèmi náà ni adéyẹmí ọ̀làbọ̀dé ẹ ṣe púpọ̀. abala méjì ló ń bẹ nínú ètò àbọ̀rọ̀ alórúkọ àkọ́kọ́ jẹ́ fọlọ́gbìn èèyàn kó lè máa fi ìṣèṣe ìṣòro ó lè máa fi ṣètò ọdún láàyè ìṣòro àbọ̀rọ̀ tó gbọ́gbọ́ ju àbọ̀rọ̀ tó ń fa àlùkò. abala ẹlẹ́kejì alábíyó láwùjọ alẹ́rẹ́ kejì ń jẹ́ gbogbo bó ṣe ń lọ tó ṣẹlẹ̀ lẹ́nàpọ̀ nítòsí àbí lọ́nà ní àbí a ò ní jẹ́ kí ti yín bí sí gbogbo bó ṣe ṣẹlẹ̀ ni o. lórí onítìv lẹ́ ti gbọ́ o ìyẹn lórí onítìv àbí onif tv bábọ́ ọ̀làdìmẹ́jì àlàbí o atọ́kùn ètò tó kájú ẹ̀ tí í ṣẹ́yé. Adéyẹmí Ọlábọ̀dé o Dynamic Mr. Speaker. tòní ló pé bí bá kì í là á kì í bí bá kì í là á kì í ó tún tọ́ka sí ọ̀rọ̀ yorùbá akanlu èdè yorùbá tó sọ wípé bù fún mi bù fún ọ lọ̀pọ̀lọ́ ń ké lódò bù fún mi bù fún ọ lọ̀pọ̀lọ́ ń ké lódò báwo bá kì fún ni níṣẹ́ là á kì fa wò àwọn eléèbó a máa sọ nǹkan kan wa ní rub my back i rub your back ó túmọ̀ sí wípé kò sí nǹkan ọ̀fẹ́ kan tààrà ń bì kẹ́mọ́jà tara wa kò sí nǹkan pé mọ́kàtí ẹ̀ ní iṣẹ́ torí ọlọ́run náà ní à torí ọlọ́run òde mẹ́kà o torí ọlọ́run sì dé jerusalem ẹni bá lówó tíkẹ́ẹ̀tì tó lówó visa lọ́wọ́ ẹni bá lówó tíkẹ́ẹ̀tì lọ́wọ́ tó lówó àti lọ lọ́wọ́ náà ní o ẹ̀dákun àbọ̀rọ̀ tòní ó ní í ṣe pẹ̀lú ìyà táwọn ọmọ èèyàn ń kọ sí ọ̀rọ̀ ara wa ìyà tá à ń kọ sí iṣẹ́ ara wa ìyà tí à ń kọ sí okòwò ara wa ìhà tí a ń kọ sí okòwò àwọn èèyàn tó súnmọ́ wa àwọn alábàágbé àwọn aládàgbò àti àwọn mọ̀lẹ́bí kí ni mo ń gbìyànjú láti sọ fún wa kí la ń gbìyànjú láti fà jáde nípele ààbò ọ̀rọ̀ lónìí bí ẹ bá rí èèyàn nu mọ̀lẹ́bí tó ń ṣe iṣẹ́ kan iyì àti ẹ̀yẹ ni yóò jẹ́ fún mọ̀lẹ́bí náà kí àwọn èèyàn yòókù nu mọ̀lẹ́bí kán mọ wàásọ́dọ̀ onítọ̀hún tẹ́lẹ̀ bó ń pè ní patronage kán mọ patronize rẹ̀ fún àpẹẹrẹ ẹni tó bá jẹ́ rọ́ṣọrọ́ṣọ nínú mọ̀lẹ́bí bá ṣe wà nígbà ọdún báyìí ẹni tó bá jẹ́ rọ́ṣọrọ́ṣọ nínú mọ̀lẹ́bí tí ì ṣe pé ó ti bókọ ara rẹ̀ jẹ́ tí ì ṣe pé ó ti fìwà burúkú ba ojú rere tó yẹ kó mọ rí látọ̀dọ̀ àwọn èèyàn jẹ́ irú àsìkò yìí ló yẹ kí àwọn mọ̀lẹ́bí náà kán mọ ṣùgbọ́n arúfin onítọ̀hún bàbá rẹ̀ tó fẹ́ ránṣọ bó ẹ̀ṣẹ̀ ó ẹ̀ṣẹ̀ dé sí lónìí wọn pe ah, ah, ọ̀rẹ́ jọ mi mọ bí tí tẹ́lọ̀ tó dá wà ah, tẹ́lọ̀ tó dá àbúrò mi fashion designer ni àbúrò mi na ó lè máa ń ránṣọ stylist tó dá gan ni ó lè rán design tó bad gan ẹ máa láìkí ẹ gan ẹ ti rè fa ẹni náà fún àbúrò yín torí pé àbúrò yín jẹ́yàn dáadáa àbúrò yín níwà dáadáa ẹ sì fẹ́ kí àbúrò yín náà gòkè ọ̀pọ̀lọpọ̀ ìgbà bá a bá wo sàkún ọ̀rọ̀ dáadáa púpọ̀ nínú àwọn tó máa ń fi ẹ̀gbín lọ̀yàn púpọ̀ nínú àwọn tó máa ń fi ìlọ̀sí lọ̀yàn tó máa ń fi ìwọ̀sí lọ oníṣẹ́ ọwọ́ ìwọ̀sí lọ oníṣẹ́ ìjọba ìwọ̀sí lọ olókoòwò nínú mọ̀lẹ́bí ni àwọn tó bá súnmọ́ yàn bí ọ̀rẹ́ àwọn tó bá súnmọ́ yàn bí mọ̀lẹ́bí àwọn tó bá súnmọ́ yàn bí alábàáṣepọ̀ àwọn tó bá súnmọ́ yàn bí àbúrò tàbí ẹ̀gbọ́n ẹni kí ni mo ń sọ ń pàtó ẹni tó mọ̀ wípé odidi agbádá complete tóun ò bá ran nígbà fún àpẹẹrẹ nígbà ọdún yìí bẹ́yìn ó bá ran odidi agbádá complete tó jẹ́ material bóyá ẹ̀yin lẹ́ ra material lọ fún télọ̀ títélọ̀ sì gba ten thousand naira owó iṣẹ́ bó ṣe máa ń gbádùn lọ́wọ́ ẹni gbogbo ten thousand naira owó iṣẹ́ àbí àtẹ̀sọ́ pé fifteen thousand naira owó iṣẹ́ iye tó máa ń gbà nù ṣùgbọ́n torí wípé ó wò pé àbúrò mi lẹni tó fẹ́ gbéṣẹ́ fún mi yìí ẹ̀gbọ́n mi lẹni tó fẹ́ gbéṣẹ́ fún mi yìí kò yẹ kí n gbarúfẹ́ owó tí mò ń gbà mò ń gba ten thousand naira lọ́wọ́ ta. kò yẹ kí n gbarúfẹ́ owó yìí lọ́wọ́ aráalé torí kó lè mọ̀ wípé àwa náà mọ rírì wọn nígbà tí irú ẹni bẹ́ẹ̀ fẹ́ gbowó lọ́wọ́ aráalé ó lè ní kí wọ́n mú six thousand naira wá ẹgbẹ̀rún mẹ́fà náírà six thousand naira nígbà tí èèyàn mú six thousand naira ó fún ọgbà lọ́wọ́ yín ó bá yín rán aṣọ irú eléyìí tó máa rán fẹ́ni tó gba fifteen thousand tàbí ẹni tó gba ten thousand naira lọ́wọ́ rẹ̀ ó sì dúró déédéé ó ṣe fúngbà àkọ́kọ́ ó ṣe fúngbà kẹyìn ìgbà kejì ó ṣe fúngbà kẹta ẹ ṣáà ń wá ẹ̀ ń wá ó wá tó àsìkò kan ó wá torí wípé ah, ipò tọrọ ajé ilẹ̀ ìdédúró ipò tó ń gbogbo wà òwú tí wọ́n lọ́jà owó tá a fi mọ́ erépo sí jẹnẹrétọ̀ tá a ń lò àwọn industrial machine wọ́n ń jẹná wọ́n ń lo mítà prepaid nkankan owó láàmú ń lò àwọn ọmọọṣẹ́ stylist tó wà lọ́dọ̀ èèyàn èèyàn fún ọ lówó àásanwó ṣọ́ọ̀bù àásanwó ná owó gbọ́ owó àwòwò ọlọ́dẹ owó ìkòkò bàbá sásùn wọ́n á sọ pé ah bọ̀dẹ́ má bínú o ẹ mọ̀ pé six thousand naira mo máa ń gbà lọ́wọ́ yín tẹ́lẹ̀ ṣùgbọ́n aṣọ tẹ́ ẹ fẹ́ rán this time around ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ bá ẹ bá ń ṣe ní eight thousand àbí nine thousand naira ọ sọ irú nǹkan báwọn ó ṣe àlàyé ohun tó fà á ó ṣe àlàyé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ tó jẹ́ kí àyípadà òde bá wàá bẹ̀rẹ̀ sí múlò fún ẹni bẹ́ẹ̀ lọ́ta ó bẹ̀rẹ̀ sí mú gẹ́gẹ́ bí aláìní ah, kí ló dé ṣebí fámìlì ló pè wá ah, tí mi bá wá ṣe family ẹ kọ́ wọ́n fi gba eight thousand naira ní nǹkan tó ti wọ́n bá mi ṣe ní six thousand naira tẹ́lẹ̀ five thousand naira kéèní ké ò lè ṣe lọ́fẹ̀ẹ́ ni. Hmm. abọ́rọ́ tòní ó ní báwo bá kì fún ni níṣẹ́ là á kì fáwọ̀ pé èèyàn ti máa ń bọ́ ṣe nǹkan ní ẹ̀dínwó ẹ̀dínwó ẹ̀dínwó ẹ̀dínwó tẹ́lẹ̀ kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ló gba ọ̀pọ̀ tó kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ló lulẹ̀ tó kò súnmọ̀ sí pé bẹ́ẹ̀ náà ni òjá mọ̀ nǹkan kan tó péyàn wá jẹ́ni tó ń ṣiṣẹ́ kan nu mọ̀lẹ́bí tó fi ń ràn wá lọ́wọ́ nu mọ̀lẹ́bí ẹni ọ̀rẹ́ tó ń ṣiṣẹ́ kan tó fi ń ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ó jẹ́ ń gbowó lẹ́dínwó owó níwọ̀nba ìwọ̀nba lọ́wọ́ wa kò wá túmọ̀ sí wípé káwárí gẹ́gẹ́ bí ọ̀tá nígbà tó bá sọ pé ẹ dákun ẹ mọ̀ pé nǹkan tí wọ́n sí bẹ́ẹ̀ bá ṣe jẹ́ ká ṣe ẹjọ́ ẹ jẹ́ ká máa gbọ́yé báyìí báyìí báyìí kò túmọ̀ sí pé ká mú irú ẹni bẹ́ẹ̀ lọ́tàá kò túmọ̀ kárí gẹ́gẹ́ bí ẹni tí ò mọ̀ọ́re kò túmọ̀ kárí gẹ́gẹ́ bí ẹni tí ò tiẹ̀ mọ mọ̀lẹ́bí tàbí mọ ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ torí wípé a ti jẹ́yàn tí ò mú nǹkan wo kókókókó fún àpẹẹrẹ mc àwa tí à ń ṣe mc yìí tọ́ba lẹ́ni tó yẹ pé a ti máa ń ba ṣiṣẹ́ tẹ́lẹ̀ ká gbà wípé a máa ń gba twenty thousand naira lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ twenty thousand naira gbà àfìtìlétìlé twenty thousand naira To eh, tòsí la fẹ́ ti ṣiṣẹ́ twenty thousand naira ṣùgbọ́n pẹ̀lú bí nǹkan ṣe ń wọ́n ń gbọ̀n kan gbówó lórí igba àwo kan igba àwo kan igba àwo kan wọn náà wá ti sọ pé ọfẹ́ fi díẹ̀ díẹ̀ kó àwọn owó tó ń gbà lẹ́wàá rẹ̀ ni tó jẹ́ ti ń bá ṣiṣẹ́ tẹ́lẹ̀ ìgbà míì fifteen thousand ìgbà míì twenty thousand naira yóò wá tún lọ rìfà ẹlòmíì yóò pẹ ẹlòmíì pé ah mo lẹ́yìn tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ gbèsè fún òun ló máa bẹ́ẹ̀ ṣe iṣẹ́ ìfẹ́ǹtì tó ń bọ̀ lọ́nà yẹn wọ́n ti lọ sọ̀rọ̀ eh, kò gbajú ten ten ten thousand naira lọ àyàn ah, mi ni ẹ̀yà fún ní ten thousand naira ẹ̀yà fún fifteen thousand naira ẹ̀yà fún ní gíní kan ẹ̀yà fún ní five thousand naira màá fún ní oúnjẹ owó epo níjà ni kó mo bá tiẹ̀ lọ. o ti sọ o ti tara alé rẹ lọ́pọ̀ o ti sọ o ti sọ èèyàn rẹ di búẹ́búẹ́ níṣojú ara àta nígbà tó bá wà dọ́dọ̀ àtìláwí tẹ dọ́dọ̀ ẹni tẹ́ ń sọ tó sọ pé ah iye bàbá mo fẹ́ gbà o ẹ mú fifty thousand wá o kí ló dé ṣebí fifteen thousand mo máa ń fún ẹ náà ṣebí twenty thousand mo máa ń fún ẹ náà twenty thousand naira ah wà tó yẹ pé mo lè fún five thousand naira gan gẹ́gẹ́ ẹ̀dọ́gbọ́n kó bá ń ṣe ẹ̀rọ àná tí ó ti wọ́n ju tí wọ́n ju tí wọ́n ju. púpọ̀ nú àwọn ọmọ èèyàn la jẹ́ onímọ̀ tara ẹni nìkan táyì fi ọ̀rọ̀ rúra wa wò pé èèyàn jẹ́ mọ̀lẹ́bí péyàn jẹ́ ọ̀rẹ́ péyàn jẹ́ ojúlùmọ̀ péyàn jẹ́ ìbátan rẹ kò túmọ̀ sí wípé kọ́mọ bọ́ ṣiṣẹ́ lọ́fẹ̀ẹ́ gbogbo ìgbà ìwọ tó bá jẹ́ mọ̀lẹ́bí tó bá jẹ́ pé iṣẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́ gbogbo ìgbà ló ń wá èèyàn tí ọ̀fẹ́ ni fọ̀rọ̀ ni ọ́ èèyàn tí ọ̀fẹ́ tẹ̀síwájú fúnni ni ọ́ èèyàn tí ọ̀fẹ́ ìgbéga fúnni ni ọ́ ẹ má ṣì mí gbọ́ ẹni tó bá jẹ́ lóòótọ́ mọ̀lẹ́bí ẹni ẹni tó bá jẹ́ lóòótọ́ ọ̀rẹ́ ẹni ẹni tó bá jẹ́ lóòótọ́ alájọṣiṣẹ́pọ̀ tàbí akẹgbẹ́ ẹni lẹ́nu iṣẹ́ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yọ ọmọ wa níwà pé òun ọ̀sán kankan ó wá lè yín pé kẹsàn pé ah rárá mo fẹ́ dín lówó wọn ò dín ni ẹmu yìí báyìí wá ìyàtọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n wá pé ah, ah, ẹ ọmọ pé àjọjẹ àjọwà nù ẹgbẹ́ kan náà nà ọ́ the same site lájọ ànánánánánán ah, àdúgbò làjọ ń gbé nà ọ́ ẹ̀kẹ́ni kan irú àwọn nǹkan báwọn ó máa ń tara ilé ẹni lọ́pọ̀ ni bẹ́ẹ̀ sì rẹ yorùbá ló ní bù fún mi bù fún ọ lọ̀pọ̀ lọ́ ń ké lódò báwo bá wá kì fún níṣẹ́ là á kì fáwò iyì ibẹ̀ ni pé kí gbogbo ọjọ́ máa gòkè gòkè gòkè gòkè papọ̀ bó bá ti di pẹ́ nìkan lọ sókè ẹnìkan wà lágbede méjì ẹnìkan wà nísàlẹ̀ tá a sì pera wa lọ́rẹ̀ẹ́ tá a sì pera wa ní mọ̀lẹ́bí ìfẹ́ ò ní í sí ìkórìíra a máa wà ìbínú síra ni a máa wà àti wípé ká máa lérí ẹni láburú a máa wà abọ́rọ́ tòní àníri jù báyìí lọ ní orí ètò yín níyọ̀tọ̀ mi lórí olive tv náà ló ti ń lé sí ojú ìwòran yẹn má bá wa ṣe rẹ̀ káwọn èèyàn yòókù tí wọ́n gbọ́ tí wọ́n tí ì dámọ̀ kán máa kẹ́kọ̀ọ́ kán máa wùwá bẹ́yìn kẹ́ ẹ̀yin náà mọ̀ wípé àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénú rẹ̀ ní di odidi adéyẹmí ọlábọ̀dé ní orúkọ tèmi ǹjẹ́ tí mo kí yín o ẹ ṣeun ṣeun tí ẹ bá wa wò ó ẹ ṣeun ṣeun tí ẹ bá wa ṣí ẹ rẹ lórí facebook ẹ ṣe ẹyin tẹ bá wa ṣí ẹ líǹkì yẹn káàkiri lórí whatsapp orí instagram orí twitter ẹ ṣe gan-an ni orí youtube ẹ subscribe sórí youtube channel olive tv kẹwàá ti aago notification àjọmọ́ gbádùn ara wa kò ní í bàjẹ́ ẹ ṣeun ṣeun tẹ ẹ fẹ́ wa gbọ́ láìpẹ́ láì jìnnà a mọ̀ lọ sí ìpele tó kàn adéyẹmí ọ̀làbọ̀dé ló kọ tèmi jẹ́ o ẹ ṣe púpọ̀. bàbá méjì ló àkọ́kọ́ jẹ́ fọlọ́gbọ̀n èèyàn kó lè máa fi ṣèṣì tí o kó lè máa fi sòdiwọ̀n bí láyé ìṣeré àbọ̀rọ̀ tó fọ́mọ́ lu àbúrò tó ń sàánú ìwé tó pa ọ́. abalẹ̀lẹ̀